والسلام على خير خلق الله نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سار على نهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله سبحانه وتعالى ọba tí oore rẹ̀ pọ̀ lórí wa tí ò ló ń kà èyí tó ga jù nínú oore tọ́lọ́mọba àti ọlásẹ fún wa òun náà ni pé ó ṣe wá ní mùsùlùmí èyí tó tó wá jẹ́ ẹ̀ṣà nínú oore tọ́lọ́mọba àti ọlámọ ṣe fún yàn òun náà ni kó ṣèyàn ní ẹni tí ó máa ṣègbìyànjú láti tẹ̀lé ìlànà nàbíyà Muhammad sallallahu alayhi wa sallam àwọn orí mìíràn pọ̀ tọ́lọ́wọ́n bá lè tọ́lá ṣe fún wa nínú ẹ̀ òun náà ni oore dídá ẹ̀mí wa sí àti fífún wa ní àlàáfíà tí ọlọ́wọ́n bá lè tọ́lá fi ní kí á bá àwẹ̀ Ramadan lórí méjìlá lónìí abẹ́lẹ́ ọba àlekẹ́lá kọ́mọ́tà ṣe àlékún orin náà àwọn tí ń bẹ lérí ààrẹ kọ́lọ́nkọ́ba fún lálàáfíà àwọn tí wọn ò sí láyé má kọ́lọ̀ wọn bá lè fi ọlákọ́kọ́ sábà wá sí ẹ̀wọ̀n. atọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú wa anábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ pé òun náà lọ́lọ́wọ́n bá lè fi ọlá fi ṣe sábà bí gbogbo oore tá à ń kà yìí oore pé à ń ṣe ẹ̀sìn Islam oore pé a wà lórí ìlànà anábì sallallahu alayhi wa sallam oore pé a ń ṣe gbogbo àwọn iṣẹ́ olóore ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà lọ́lọ́wọ́ bá àdìpẹ́ láti ṣe sábà di orin náà nítorí pé òun náà lọ́lọ́wọ́ bá àdìpẹ́ lágbèdìde ó lè bá a máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáyé lápapọ̀ àbí Allah subhanahu wa ta'ala àṣẹ́kùbọ̀ ìkẹ́ rẹ̀ àti orí ajẹjẹ tán rẹ̀ kó bá mú bá àwọn sàábẹ́ ànábì àwọn tọ́lọ́wọ́ bá àdìpẹ́ láti àwọn lẹ́sà ìpè tí wọ́n máa jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àti olùkúni lọ́wọ́ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam láti lè bá a tan ìsìláàmù káàkiri dé gbogbo omi tí ìsìláàmù dé lónìí tí ó fi di ọjọ́ àgbéda kìyàmà èyí tí ó fi di ọjọ́ àgbéda kìyàmà àwọn sàbẹ̀ ànábì bánábì bá ṣe ń gbaládá kí oore ìkẹ́ àti gẹ̀dí máa ń bá ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni mo bá àwọn sàbẹ̀ ànábì náà látara ìgbìyànjú táwọn náà ṣe tí ìsìláàmù fi fẹsẹ̀ nílẹ̀ tó fi sẹ́kù dòní olónìí àbẹ̀lọ́wọ́ ọba alẹ́kẹ́ọ́lá kó mọ́sà fi ẹnì kọ̀ọ̀kan wa náà kó mọ́sà fi lépa bá àwọn sàábì ànẹ́bì ọlọ́wọ́ ọba alẹ́kẹ́ọ́lá kó kà wá náà kún ẹni ìkẹ́ kó kà wá kún ẹni ìyọ́nú. lẹ́yìn ìgbà náà a tẹ̀síwájú lórí àlàyé tá à ń bá lọ nínú sóràtò Lukman lánàá òun náà ni ibi tí ọlọ́run bá àlekè ọlá tó ti ń sọ̀rọ̀ fún wa nípa àwọn tí wọ́n fi owó wọn tí wọ́n fi ra ohun tí ò ní sáǹfààní fún wọn tó bá dijọ́ ògbédà lùkìyàmà ohun tí ò ní wúlò fún wọn láyé dépò pé yóò wúlò fún wọn tó bá dijọ́ ògbédà lùkìyàmà òun náà ni orin gbígbọ́ ọlọ́run bá àlekè ọlá ní eré làwọn èèyàn pè é ṣùgbọ́n tó bá ti jọ́ ògbéra kìyàmà gbogbo àwọn tí wọ́n bá wà níbi nǹkan báyìí ọlọ́run bá àlejò ọlá ní ìjìyà ń bẹ fún wọn tó bá ti jọ́ àlùkìyàmà lẹ́yìn ìgbà tí a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun tó ní ṣe pẹ̀lú orin gbígbọ́ àti àwọn nǹkan tí ń bẹ ń bẹ nínú aburú àti pé tá a bá bi àwọn tí ń gbọ́ orin yìí gan-an ipe kí ni àǹfààní tí ń ń bi orin tẹ̀ ń gbọ́ gan kí láǹfààní tẹ̀ ń rí ń tó a rí i pé kò sí àǹfààní kankan tí wọ́n rí ń bẹ̀ tó tayọ pé wọ́n ní àwọn fi ń pa ìrònú rẹ ni. a ṣàlàyé fún wa pé ọlọ́wọ́n bá àlejò tó kọ eléyìí fún wa wípé orin kákó oúnjẹ ẹ̀ nítorí pé ara àwọn irinṣẹ́ ẹ̀ṣẹ̀ ìtọ́ọ̀nì ni tí fi ń pa àwọn èèyàn lọ sójú ọ̀nà rẹ̀ òun náà ló gbé Al-Kùránì fún wa láti lè bá a máa fi ṣe ohun tí ó máa jẹ́ ìtọ́lọ̀ fi jàrọ̀ fún wa torí pé ọlọ́run ọba alekọla ọlọ́run nílé wa kó níbi nǹkan tán àyàfi kó jẹ́ pé aburú wa ń yóò wá fi nǹkan mí ìrọ́pò tó dáa tó rí bẹ́ẹ̀ fi rọ́pò fún wa irú rẹ̀ òun náà lélẹ́yìí ọlọ́run ọba alekọla ọlọ́run sọ fún wa inú àyà tó tẹ̀lé ọlọ́run ọba àlejò ọlọ́run ní وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين الله بارك لنا سبحانه وإذا تتلى عليه آياتنا ẹni tọ́lọ̀ wọn bá lè kí ọlá ń bá wí tó jẹ́ pé ń fi owó ara rẹ̀ ra ohun tí ò ní sáǹfààní fún ohun tí ò ní wúlò fún ọlọ́wọ́n bá lè kí ọlá ní wáyé dá tutla àléhì ayatuna tó máa wá ń ka àwọn àyà ọlọ́wọ́n bá lè kí ọlá fún irú àwọn bẹ́ẹ̀ tó máa ń ka alukur'ani fún wa yálà àyà tọ́lọ́wọ́n bá lè kí ọlá ti ṣe nǹkan tí wọ́n ń bẹ nídìí ẹ̀ léèwọ̀ ni àbíbò míì nínú àyà alukur'ani ọlọ́ọ̀bá àlejò láńtọ́ máa ń kà á fún wàlá mustakbira yóò yẹ̀yìn padà yóò kú níwájú àwọn tí wọ́n ń ka ayé ọlọ́ọ̀bá àlejò ọlá fún mustakbira ni lẹ́ni tí ó ṣe mọ́tòmọ́tò lẹ́ni tí ó ṣe ìgbéraga sí àwọn tí wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá fún àtàkàgbòrò eh, eh, àbí àlìsìkìbà mọ́tòmọ́tò ìgbéraga èmi mo tó báyìí èmi mo dà báyìí ọlọ́run bá àlekè ọlá ní alikibiri ya ú rìdá ì mo tó mo tó dá ẹrí hun ọlọ́run bá àlekè ọlá ní aṣọ èmi ọlọ́run bá àlekè ọlá ní iná ọlọ́run bá àlekè ọlá sọ pé wàlá hu alikibiri ya ọlọ́run bá àlekè ọlá nìkan ló ní mo tó mo tó kò tọ́ fún ọmọ ènìyàn kan ó wá máa sọ pé òun lòún tó báyìí lérí àbí ta ló ní kápá lórí hun àbí ta ló lè fi kankan <clears throat> ta ló lè ṣe kankan fóun ọlọ́run bá àlekè ọlá ní gbogbo ẹnikẹ́ni tí máa ń bá òun wọ̀yá àjà níbi mọ́tòmọ́tò òun àti bọ́ ọlọ́run bá àlekè ọlá ṣe tó ọlọ́run bá àlekè ọlá ní òun fìyà jẹ́ tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà wàlá ubali ọlọ́run bá àlekè ọlá ní òun ò ní kí à ń tí ó bá tẹ̀yìn rẹ̀ bọ́. ìdáni ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo tó gbọ́ ọlọ́run bá àlekè gbọ́ ó gbọ́dọ̀ mọ àrẹ́ra rẹ̀ lẹ̀ pàápàá kó tẹ̀lé àti ọlọ́run ọba àlejòọ́lá nígbà tí òdodo bá dé tó bá wà lérí ìbàjẹ́ wọ́n bá sọ fún un pé ọlọ́run ní ìbàjẹ́ tó ń ṣe ikú oúnjẹ irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ kó oúnjẹ láti lè ba ààrẹ ra rẹ̀ ńlẹ̀ fún òdodo fún ọlọ́run ọba wípé kò sẹ́nìkan tí ó rẹ̀ rẹ̀ tó jẹ́ pé kí n máa ń fi ojú pa òdodo rẹ àbí máa ń wo àwọn èèyàn bíntín pé kí làwọn èèyàn já mọ́ irú ẹni báwọn ọlọ́run ọba àlejò olóore wọn lẹ̀ yóò sì padà sọ wọ́n di ẹni yẹpẹrẹ ọlọ́run ọba àlejò láni tí wọ́n wá ń ka ayé ọlọ́run fún wàhálà mùsẹ́kìdìrọ̀ yóò yẹ ìpadà mùsẹ́kìdìrọ̀ lẹ́ni tí ó máa ṣe mọ́tómọ́tó kà á ń lamu yẹ̀sì máa hàn án ní ìgbà tó jẹ́ pé kò tiẹ̀ gbọ́ àyà kankan fún ẹ̀rí ọlọ́run ọba àlejò láfi ẹni lẹ̀ ó sì mọ̀ pé ni wọ́n ń bá wí ó sì mọ̀ pé òun ni wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá fún àmọ́ yóò yẹ ìpadà kàálàm yẹn má a hà bí ìgbà tí ò tiẹ̀ gbọ́ ẹ láti fi ṣe kíni láti fi yẹpẹrẹ òdodo láti fi yẹpẹrẹ àwọn tí wọ́n ń sòdodo ọlọ́run ọba àlekè ọlá ní kàánà fi òdòdó ìhè wà kọ̀rọ̀ yóò mọ wá ṣe bí ìgbà tó jẹ́ pé èdí ní bẹ sí etí rẹ̀ méjèèjì bí ìgbà tí wọ́n mú igi ẹ àbí ìgbà tí wọ́n fi nǹkan tí wọ́n ti bọ etí rẹ̀ méjèèjì tí ò tiẹ̀ mọ̀ pé ẹnìkankan sọ̀rọ̀ ọlọ́run bá àdékọ́lá ní irú àwọn tó máa ń ṣe báyìí wọ́n bá ṣírhu bí àdáàbìn alim ọlọ́run bá àdékọ́lá ní ẹfun níro ọlọ́run bá àdékọ́lá ní ẹfun níro irú kíni bí àdáàbìn alim ọlọ́run bá àdékọ́lá ní ẹfun níro ìyà ìyà ẹlẹ́ta eléro ọlọ́run bá àdékọ́lá ní òní ò jẹ́ tiẹ̀ tó bá dijọ́ gbé dàgbé yá ma. tòun eléyìí òun náà ni ẹ̀san fún gbogbo ẹni tí ń máa ń kọ etí àìgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àdìsọ́lá ẹlòmíín bẹ ṣe bá ka ayé àfún yóò ní ẹdáfún ẹ gbàgbé kúránì jàre sọ̀rọ̀ ọ̀rọ̀ wà sílẹ̀ àwọn sọ yìí ni ọ̀rọ̀ ọlọ́run ọba àdìsọ́lá ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ka ọ̀rọ̀ ọlọ́run ọba àdìsọ́lá fún tó bá wá ní rárá òun ò tiẹ̀ fẹ́ gbọ́ àbótí kọ́ ọ̀rọ̀ tó lóore jù nínú gbogbo ọ̀rọ̀ pátápátá ẹ̀yìn gbogbo ẹni tí ò bá sọ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlejò lánàá kò sẹ́ni tọ́rọ̀ rẹ̀ wúlò kò sẹ́ni tọ́rọ̀ rẹ̀ láǹfààní kò sẹ́ni tá a gbọ́dọ̀ bu ìkún ọ̀rọ̀ rẹ̀ tí ọ̀rọ̀ yóò wá ju ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlejò lá lọ. gbogbo ẹni tí bá wá ń ṣerú eléyìí ọlọ́wọ́n ọba àlejò lá ní fàbà ṣírùhù bá tí ń bẹ fún ẹni tó bá kọtí àìgbọ́ tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àdékẹ́ọ́lá ọlọ́run tó wá fẹ́ sọ ìdàkejì fún wa nínú àwọn ọ̀nà tọ́lọ́wọ́ bá àdékẹ́ọ́lá máa ń gbà bá wa sọ̀rọ̀ bá bá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ aláburú àti tí fún wa ọlọ́run bá ọlọ́run bá àlejò ọlá kí máa san ẹni eré lẹ́sàn-án gẹ́gẹ́ bí ó ṣe fi àṣẹ ẹni tí ò bá ṣe kí ni ẹni tí ò bá jẹ́ ẹni rè yàtọ̀ sí òfin ayé ìdájọ́ tá à ń lò láyé tá a wà yìí èyí tó gbajúmọ̀ láwùjọ tiwa tá a wà lónìí òun náà ni pé ẹni tó bá sá ìdá nìkan la máa fi àjẹ ẹni tó bá ṣe dáadáa a ní ẹ̀san a ní ìrìwọ́ọ̀dù kankan tá a máa fún ẹni tí máa ń ṣe dáadáa tí máa ń ṣe dáadáa nínú òfin àárí ibi tí wọ́n ti wá sọ pé tọdún kan bá ti yípo ẹni tá àbá rí inú rẹ́kọ́ọ̀dù ẹ̀ pé pé wá wà ní àwọn tí ọlọ́pàá mú ni àbẹ́ni tó wà ìwà burú kan ẹtì ẹ̀mí kíní kan tẹ́ mọ̀ fún wọn táwọn náà fi máa mọ̀ pé ah, ìyẹn máa ń ṣe kíni ìyẹn máa ń ṣe dáadáa ni kò sí nínú òfin ayé àmẹ́ni tó bá sábúrú ìjìyà ń bẹ fún un àmọ́ sọ ọlọ́wọ́n ọba àlekè ọlá ẹni tó bá ṣe dáadáa ẹ̀san bẹ fún un ọlọ́wọ́n ọba àlekè ló sì mọ júwe irú ẹ̀san fún un kó fi lè ń sábúrú ìjìyà ń bẹ fún ọlọ́run bá àlékè ọlá yóò mọ júwe ìjìyà tí ń bẹ fún kó lè bá padà kó ń bẹ ẹni tí ń saburú kò tí kò láyé ọ̀rọ̀ rẹ̀ sì látúnṣe ọ̀rọ̀ rẹ̀ lójútùú owó ẹni tí máa ń bẹ láyé tí ń bẹ nínú àwọn aláburú tí wọ́n ń ka ayé ọlọ́run fún tí wọ́n ń ka ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam fún irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó tètè ta paradà ni nítorí pé ó sì wà lásìkò tọ́lọ́run bá àlejò ọlá máa ń gba tútù bá lásìkò kan tó dé

mọ́làmù yorùbá rẹ̀ lókè màtí yorùbá sì wà láàrin pé ẹ̀mí ń palẹ̀ mọ́ láti ṣe kíni láti jáde lásìkò yẹn téèyàn bá tún ara sọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlọ́run nígbà àsìkò yẹn ni wọ́n ń pè ní wákìlì mọ̀ àyànà àsìkò àtẹ̀yàn ti fojú téèyàn ti mọ̀ pé kò sọ́nà ní ìmọ̀lá ikú lókàn téèyàn wá sọ pé èèyàn túbá ọlọ́run nígbà irú tútúbá yẹn náà ni fìràwọ́ náà fẹ́ túbá ẹ̀ kọ́lá ilé tuntun ààrẹ nígbà tí fìràwọ́ nígbà tó ń tẹ̀lé ànábì Musa alayhi salam wọ́n fẹ́ pa ànábì Musa àtàwọn ọmọlẹ́yìn ànábì Musa wọ́n wá ń tẹ̀lé wọ́n wá ń lọ ànábì Musa wá débi odò ó wá rí pé sọ́nà àwọn tí wọ́n náà ti mọ̀ pé ibi tí ń lọ òun yóò parẹ́ sínú nígbà tí wọ́n léèyàn tí wọ́n léèyàn lọ bí odò sẹ́yìn pé ẹ ti mọ̀ pé inú kan dúró bẹ́ẹ̀ táwa pa jẹ́jẹ́ àbí kó sì rọ́ọ̀lù odò fúnra rẹ̀ ẹ̀yẹn kó ṣe kí ni kó parẹ́ ànábì Musa wá débẹ̀ ọlọ́run bá àlekẹ́ ọlá wá kó fi ọ̀pá rẹ̀ lu odò ẹ̀yẹn ọlọ́run bá àríkẹ́ láwá ní kí odò ó ṣe kí ni odò pín sí méjì ànábì musa wá kọjá pátá ànábì musa alayhi salam àtọwọ́ àtàwọn ìjọ rẹ̀ tí wọ́n kọjá lọ láàrin odò yìí àwọn fìlà àwọn náà dé bá wọn bẹ́ẹ̀ wọ́n rí kódò là ẹ̀ẹ́n tẹ́ mọ̀ pé ìgbà tí wọ́n rí kódò là yìí ó yẹ kó ti jẹ́ àpẹẹrẹ fún wọn ipe ẹ̀ńtọ́nà ọba àríkẹ́ láti ṣe léyìí fún eléyìí sẹ́yìn lásán bá fún àwọn àpẹẹrẹ fàyídà àhí àtẹ̀lẹ̀kọ́fù máa sọ́nà ò gbogbo àwọn iṣẹ́ táwọn fìlàwọ́n náà kó kalẹ̀ ọ̀pátá nàbí sáràbí musa jù kalẹ̀ òun náà sì dejò ó sì kó owó ẹ̀mí àwọn tí wọ́n jó pìdá wọ́n tí wọ́n torí balẹ̀ fún ọlọ́wọ́n bá àlejò ọlá pé àwọn gba ọlọ́wọ́n bá àlejò ọlá gbọ́ àwọn gbọ́ ọba anábì musa gbọ́ síbẹ̀síbẹ̀ náà fìlàwọ́n ló gbà ẹ wà àsìkò yẹn ó wá ṣe wo wàhálà ń fa kò gbà ó wá dìgbà tí ó wá tẹ̀lé anábì musa wọ àárín omi bàtàwọn ànábì Musa àtàwọn tí wọ́n tẹ̀lé ànábì Musa nígbà tí wọ́n gòkè odò tán ọlọ́wọ́ bá àlekè lọ́bá ní kódò ṣe gíní kódò pàdé papọ̀ nígbà tí wọ́lá fún àtọ́kà olùgbàr nígbà tí ànábì tí fìlà ọ̀nà tó mú mi nígbà tó dò parí máa tó mú mi lẹ́ẹ̀kan ó bá pariwo ó wá ní ní amantu ah, nílẹ̀ bí amana bí ìbànú Israel wọn ni èmi náà ti wá gbà èmi náà gba ọba tí àwọn bàní Israel ọba tí wọ́n gbà fún gbogbo àgbọ́ báyìí tí ọlọ́run bá lékẹ́ láwí fún ààrẹ nísìnyí tó wá fẹ́ gbàgbọ́ ọ̀kọ́ ti kàfáńtà ìsìnlọ tó wá fẹ́ gbàgbọ́ ó sì balẹ̀ jẹ́ ó ti wà nínú àwọn tó jẹ́ kèfèrí tẹ́lẹ̀ irú bó ṣe dé bá fìrà ọ́nà yìí irú rẹ̀ náà yóò máa ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa òun náà ni àsìkò tá a bá ti fọjú mi tútù pẹ̀lú kúráì àsìkò yẹn ọlọ́run bá lékẹ́ olóòní gba tútù bá tẹ̀ bá túbá àsìkò ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run bá lékẹ́ ọlẹ́yìn gba tútù bá òun náà ni nígbà tí oòrùn bá yọ níbi títí wọ̀ nínú àwọn àpẹẹrẹ tí àlìkè àmọ̀dé táyé bá fẹ́ parẹ́ òun náà ni pé oòrùn ti ń yọ ẹ níbùyọ oòrùn tí ogun arí láàárọ̀ yìí ẹ nǹkan yẹn ti di nǹkan tá a bá kò ti nọ́mà àwọn tó bá dìgbà tí ayé bá fẹ́ parẹ́ àmọ́ retí òun yọ níyọ àmọ́ retí yọ níyọ tó bá wá di àsìkò tó yẹ kí ó wọ̀ ó wá tí ń lásìkò tútú bá kankan ò ní sáǹfààní má nítorí pé àwọn nǹkan tí wọ́n ti ń sọ fún kálukú tẹ́lẹ̀ tí nǹkan báyìí ó ṣẹlẹ̀ nǹkan báyìí ó ṣẹlẹ̀ tí ń dá òkè nǹkan yẹn ti wá ṣẹlẹ̀ báyìí ó sì wá lóun gbàgbọ́ òwúlò má. so ìdán ọlọ́run bá àlejò ọlá ń sọ gbogbo àwọn eléyìí fún wa ẹlòmíín bẹ tán bá ń ṣe wáàsí tán bá ń dákọ pé ọlọ́run ní ìyá ń bẹ fáwọn báyìí ẹlòmíín wọn ni iná wo ti dé wo ti kó o lè bá ṣe kí ni kó o lè bá ta parada náà ni pé à ìtọ́nà wọn bá lè kí ọlá rò yìí kò fi báyìí sáwádà o nígbà tó sì wà láyé tó bá lè kó ń ni òun náà lọ́nà wọn bá lè kí ọlá fi ń tẹnu máa wípé ìyá òun ìyẹn lẹ́sẹ̀ elérò ni o ọlọ́run bá lè kí ọlá pa méjì papọ̀ fún anú àyà kan ó ní nàbí ìbáàdí á ní alàlùfàfóró rahim ìlànà ti sọ fáwọn àlùmọ̀ mi fáwọn ìjọ mi àwọn ẹrú mi wípé aláforíjì o ìsìn máa kẹyàn wàá wà láàdáàbò àlèm tó sọ fún bákan náà wípé ìyà ẹ̀mí ọlọ́run òun náà nìyà ẹlẹ́sẹ̀ lérò ọlọ́run bá ọlá máa ń lé méjèèjì ilẹ̀ fún wa ni tó bá fẹ́ méjèèjì ọ̀nà tó gbàdé bẹ̀rẹ̀ iná ọ̀nà tó gbàdé bẹ̀rẹ̀ ọyá ìwọ náà wá fọwọ́ ara tó bá fẹ́ lọ́nu méjèèjì nígbà ọba àlékè ọlá wá ròyìn àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba àlekí ọlá gbọ́ wà á mìíràn salihat tí wọ́n sì ń ṣiṣẹ́ rẹ̀ alladhina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ àkọ́kọ́ ẹ sẹ́yìn máa fi wà nínú àwọn tí ó wà nínú ọgbà tó bá ti jẹ́ ọ̀gbìn al-qiyama òun náà ni al òun náà ni gbàgbọ́ òun náà ni ìpìlẹ̀ táàmà gbogbo àwọn nǹkan tó bá kù táàmà lé lórí tí ò bá sí gbàgbọ́ fún yàn tó bá ń ṣe àwọn nǹkan míì tó tẹ̀lé nínú Islam ọlọ́run bá lè tẹ́lò nígbà lọ́wọ́ ẹ̀ nítorí pé kò ní kò ní foundation sáàṣe kí ni sáàmà nǹkan lé lórí irú ẹni bẹ́ẹ̀ ò ní record sáàmà ṣe kí ni sáàmà kọsẹ́ dáadáa rẹ̀ sí ẹni tó bá ti kọ́kọ́ jẹ́ mùmí ní òdodo ó gbọ́ ọlọ́run bá lè tẹ́lá gbọ́ ẹ ó gbọ́ ọlọ́run lọ́kan ṣoṣo kò pa nǹkan nípa pọ̀ ọlọ́run bá lè tẹ́lá ó nígbàgbọ́ pẹ̀lú àwọn màláíkà ìpè ẹrú sí ọlọ́run bá lè tẹ́lá ni wọ́n ọlọ́run ọba àlekí ọlá dá wọn látara ìmọ́lẹ̀ àṣẹ tọ́lọ́run ọba àlekí ọlá bá pa wọn òun náà máa ń tẹ̀lé ìyẹn gbàgbọ́ pẹ̀lú eléyìí ìyẹn gba àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba àlekí ọlá rán tọ́lọ́run ọba àlekí ọlá ló rán wọn gbogbo wọn pátápátá ẹrú sí ọlọ́run ọba àlekí ọlá ni wọn gbogbo wọn pátápátá ọlọ́run ọba àlekí ọlá sà wọ́n lẹ́sà láti lè bá àmọ́ jíṣẹ́ fáwọn ìjọ wọn ni kò sí ìtọ́jú ọlọ́run nínú wọn nínú àwọn òṣìṣẹ́ tọ́lọ́run ọba àlekí ọlá rán bẹ́ẹ̀ kò sí ìtó jẹ́ ọmọ ọlọ́run nínú wọn kò sí ìtó jẹ́ mẹ́ta lọ́kan gbogbo wọn pátápátá ìbádullahi wa rusuli wa rusuluhu ẹrú ọlọ́run ni wọ́n òjíṣẹ́ ọlọ́run bá àlejò ọlá ni wọ́n a gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn pátápátá wọ́n wá ní wọ mùsùlùmí nítorí pé àwọn kírísítẹ́nì àwọn náà ṣe kíni àwọn náà gba ìsìláàmù wọlé wọn náà gba ànábì Ìsá wọlé pé ṣe mùsùlùmí o gbogbo ànábì pátápátá láàánú fàdí kò bẹ́ẹ̀ ní ahadin ní rusuli àwọn ò ṣe òfin àláàrin àwọn òjíṣẹ́ ọlọ́run o gbogbo wọn pátápátá òjíṣẹ́ ni wọn ànábì Musa anabi isa anabi ibrahim anabi gbogbo àwọn anabi pátápátá òjíṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá ni wọ́n. lẹ́yìn ìgbà tí ẹ bá gbà wọ́n gbọ́ kéèyàn wá gba anabi sallallahu alaihi wasallam tó jẹ́ pé òun náà nígbẹ̀yìn gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá. inú ìgbàgbọ́ tá a gba anabi sallallahu alaihi wasallam gbọ́ òun náà ni pé anabi ló lóore ju gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba àlekè ọlá ti gbé alaihi wasallam òun nìkan ni iṣẹ́ tó kárí gbogbo ayé gbogbo àwọn òjíṣẹ́ pátápátá ọlọ́run bá àlejò láàrán wọn sáwọn ìjọ wọn ni anabi musa ìjọ ọrịa ni anabi isa ìjọ ọrịa ni anabi ibrahim anabi ayub anabi zakariya gbogbo anabi pátápátá ọlọ́run bá àlejò láàrán wọn síjọ wọn ni àmọ́ anabi sallallahu alayhi sallam ọlọ́run bá ọlọ́run bá anabi dìde ló ti jẹ́ o àyàfi kó lọ jíṣẹ́ fún gbogbo àwọn èèyàn pátápátá náà látijọ́ tí wọ́n ti gbé ànábì sallallahu alaihi wasallam dìde sálìkì àmọ́ ó fi dé gbogbo àwọn tó bá wà gbogbo àwọn pátápátá ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ rẹ̀ nìkan lónìí má kó wá ní ọmọlẹ́yà ànábì Musa lò àgbọ̀dọ̀ rẹ̀ nìkan lónìí má kó wá ní ọmọlẹ́yà ànábì Isa lò ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan nínú àwọn ewé tíra àtàwọ̀rọ̀t tó fi ránṣẹ́ sí ànábì musa aleyhisalaam ànábì wa ń béèrè lọ́wọ́ umar ṣé umar èwo lélẹ́yìn èwo ló fẹ́ lélẹ́yìn ṣe ṣé òun ṣe yè méjì nípa alukurani tọ́lọ̀ ọba àlekè ọlá fi rán mi ni èwo fi tó mú lọ́wọ́ ìṣe ànábì wa ń sọ fún ànábì fún umar pé òun fi ọlọ́wọ́ ọba àlekè ọlá búra tí ànábì musa bá ń bẹ láyé lónìí tá à ń sọ̀rọ̀ yìí láyé tá ma wasi'ahu illa tiba'i anabi musa ò ní lọ́sẹ̀ àbí tó tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam òun náà ló fà á tí anabi anabi isa alayhi salam nígbà tí anabi isa bá padà wáyé anabi isa ó tẹ̀lé ẹ̀sìn sanabi mu wa ni ṣẹ̀rí àti anabi sallallahu alayhi wa sallam mu wa òun náà lànàbí isa alayhi salam onímọ̀ fi tẹ́kílì òun náà ní mọ̀ fi ṣèdájọ́ òtófin mi tí ó mu wa àwọn tó bá sa òjíṣẹ́ gbọ́ wọ̀kùtùbìhì àtàwọn tíra tọ́lọ̀ ọba àlékè ọlá fi rán á gbà wọ́n gbọ́ àwọn tíra tọ́lọ̀ ọba àlékè ọlá sọ fún wa èyí tó sọ orúkọ wọn fún alọ́kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí atawrọ́t agbàkọ́lọ̀ ọba àlékè ọlá ló sọ fún ànábì Musa al-Injil agbàkọ́lọ̀ ọba àlékè ọlá ló sọ kalẹ̀ fún ànábì Isa azabud agbàkọ́lọ̀ ọba àlékè ọlá ló sọ kalẹ̀ fún ànábì Dawud bákan náà sọ́wọ́n Ibrahim agbàkọ́lọ̀ ọba àlékè ọlá fún ànábì Ibrahim ìtawà fi dé ogun ẹ̀ ládé òun náà ni pé ká gba alukurani gbọ́ pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni alukurani yìí tẹ̀dá ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlejò ọlá ni salamullah ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlejò ọlá ni tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam inú àwọn gbàgbọ́ tá a gbọ́dọ̀ ṣe kíni tá a ní ni a gba alukurani gbọ́ wá gbà pé alukurani ó kó gbogbo sẹ́ pátápátá ọlá ti òun náà ló fà tó fi jẹ́ pé a nídìí ìwé kankan mọ́ lẹ́yìn alukur'an a nídìí ìwé kan láti fi tẹ̀rí a nídìí ìwé kan láti fi darí àlámọ̀rí ayé wa tó ju alukur'an lọ. wàníyàwó mi lè áàkìr inú àwọn ìgbàgbọ́ tẹ̀yẹ̀ gbọ́dọ̀ ní tí ó fi lẹ́tọ̀ọ́ sí ọgbà àdẹ̀rà tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà òun náà ni ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ́dà kìyàmà ipe ọjọ́ kan bẹ tọ́lọ́wọ́n bá ọlọ́gbọ́n ní wa dìde gbogbo tá a gbé láyé èyí tó dáa àti tó kù díẹ̀ káàtó èyí tó kéré àti èyí tó tóbi èyí tó hàn àti èyí tó pamọ́ èyí tá a ṣe lójú àwọn èèyàn àti tá a ṣe tá a rò pé nìkan kan ò rí wa gbogbo ẹ̀ pátápátá kò sí tó pamọ́ fọlọ́wọ́n bá àlejò ọlá tó bá ti jẹ́ ògbédà kìyàmà ọlọ́wọ́n bá àlejò ọlọ́gbé gbogbo ẹ̀ jáde yóò wá san ní kálukú lẹ́sàn inú àwọn ohun tí èèyàn gbọdọ̀ nígbàgbọ́ sí ni tí ó fi ẹ̀ńtáìtù sí àlìjẹ́nà tó bá ti jẹ́ ògbédà kìyàmà wal qadar khairihi wa sharrihi a gbọ́dọ̀ nígbàgbọ́ sí kádàrá gbogbo àwọn ìta ń sọ yìí ṣé ẹ bá fi lè ìsọ́fìn nínú kan ní gbogbo àwọn ìta sọ yìí irú ẹni bẹ́ẹ̀ kò sínú olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ yìí máa ní ọ̀rọ̀ gbàgbọ́ tó jẹ́ orígun mẹ́fà tí gbogbo àmọ́ ọ̀hún tí èèyàn bá gba five over six òjò náà ló gbà èèyàn bá gba five over six nínú ìgbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ ó kò òdó náà ní onígbàgbọ́ náà ní àtòwọ́ àtẹni tó gbà zero kankan náà ni wọ́n wọ́n ní wọ́n gbọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá gbọ́ ó gba òjíṣẹ́ gbọ́ ó gba àwọn màláìkà gbọ́ ó gba tí àtọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá sọ̀kalẹ̀ gbọ́ ó sì nígbàgbọ́ ń jọ ògbéjà kìyàmà àmọ́ wò nígbàgbọ́ nípa kádàrá irú ẹni bá òdo náà ló gbà. nínú àwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní òun náà ní ká gba kádàrá gbọ́ bó láti wá gba kádàrá yìí gbọ́ eléyìí náà nínú àwọn problem tó ẹlòmíì ìgbàgbọ́ tiẹ̀ ni pé wọ́n ọmọ ń lo kádàrá ẹlòmí ìgbàgbọ́ ti ẹ̀ ni pé wọn a mọ yí kádàrá padà gbogbo àwọn eléyìí àwọn nǹkan tó tako ìgbàgbọ́ ni o kádàrá oníkálukú kò tẹ́ yí padà èyí tí wọ́n mọ̀ ni ní tó mọ̀ kó ló ti rámọ̀ kó yí padà àwọn ènìyàn ní ń lo kádàrá ni àbí ní ń lo rawọ́ rẹ̀ àwọn n'i sọ pé ń lo árísìkì rẹ̀ árísìkì inú kádàrá náà ló wà ó ti wà ni ó ti wà àkọọ́lẹ̀ àwọn àsàkásà tí pé ó fọjọ́ ọlọ́jọ́ lọ àwọn àsàkásà tí pé wọ́n ṣe kí ni wọ́n dẹ́mi rẹ̀ lógbòdò tí yorùbá máa wí àwọn àṣà yorùbá ni o ẹni tó bá jẹ́ mùmí ní òdodo kò gbọdọ̀ máa bá ọ̀dá rà sàbẹ́ nítorí pé àsìkò ń kálukú náà ni ó kù sàájà dákìlá asubab àwọn okùnfà tí èèyàn máa ń gbà tí èèyàn fi kú ó lè pọ̀ lóríṣiríṣi lákin àlùmọ́ọ̀tù wà ṣùgbọ́n ikú tẹ́ ríhùn ikú ẹ̀yọ̀kan tuntun náà ni ọlọ́run bá àlékí ọlá ti wá ó ti kàkọ́ọ́lẹ̀ gbogbo ẹ̀ pátápátá ó ti wà nù àkọọ́lẹ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀ inú tá a gbọ́dọ̀ nígbàgbọ́ nu kádàrá ni pé gbogbo ẹ̀ ti wà nínú mọ ọlọ́run bá àlékí ọlá gbogbo ẹ̀ ó wà nínú mọ ọlọ́run ọlọ́run mọ̀ sí i ó ti nímọ̀ nípa gbogbo tí ó ṣẹlẹ̀ síwájú kọ́tọ́lọ́ ọba àlejò ọlá tó wá kọ àkọọ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní àkọ́kọ́ tọ́lọ́ ọba àlejò ọlá kọ́kọ́ dá òun náà ní alqalam òun náà ni gègé ìgbà tọ́lọ̀ ọba ọlọ́run ọba àríkẹ́ ọlá pé ọba kí ni nǹkan tí ń kọ ọba nígbà kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láti sì bí sáríkẹ́ amófin dé máa kọ kalẹ̀ láti gbà yẹn òun náà ni àkọọ́lẹ̀ ọ̀rọ̀ tí yorùbá máa ń sọ inú àwọn ọ̀rọ̀ tí yorùbá máa ń sọ tí máa ń jọra wọn òun náà ni gbólóhùn àkọọ́lẹ̀ ti gbẹ ó ti gbẹ turupa anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa ipe ọlọ́run ọba àlekí ọlá ti kọ kádàrá gbogbo nǹkan lápapọ̀ àti nífọ̀sí wẹ́wẹ́ bí khamsina alifa sana qabla khalqi samawati wal ard khamsina alifa sana fifty thousand years tí wọ́n ti kọ́ lọ́run tó dá sánmà àti ilẹ̀ ẹlẹ̀ òun náà lọ́lọ́run ọba àlekí ọlá so ìdán àkọọ́lẹ̀ ti dé kíni àkọọ́lẹ̀ ti gbẹ àwọn èèyàn kan àwọn sọ́nà àwọn sàbí wà bí anabi sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ti ṣẹlẹ̀ láyé ṣé bí sẹ́ńsẹ̀ ń ṣẹlẹ̀ ní ni àbí nǹkan tí àkọọ́lẹ̀ ti wà lórí ẹ̀ tó ti kọjá anabi lákọọ́lẹ̀ ti wà lórí ẹ̀ o tó ti kọjá àwọn sàbí tí wọ́n ẹni tí wọ́n bí anabi sallallahu alaihi wasallam pé wọ́n fi mọ̀lẹ́ àmàlì ilé anabi kí làwọn ṣiṣẹ́ fún nígbà tá àkọọ́lẹ̀ ti wà sallallahu alaihi wasallam wá ní ẹ̀ẹ́mọ́lù anabi ni ẹ̀ máa wa kullun muyassarun lima khuliqa lahu gbogbo ẹnìkọ̀ọ̀kan nu yín ọlọ́run ọba àlekẹ́ ló mọ sẹ́ẹ̀rọ̀ fún un tọ́lọ́run ọba àlekẹ́ ọlá torí ẹ̀dá ni ẹni tọ́lọ́run ọba àlekẹ́ ọlá bá torí àlìjẹ́nà dá ọlọ́run ọba àlekẹ́ ọlá rọ ẹni bẹ́ẹ̀ fún iṣẹ́ àlìjẹ́nà òun náà ni ó máa rọrùn fún láti ṣe ẹni tọ́lọ́run ọba àlekẹ́ ọlá bá dá nítorí iná irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ iná ni ó rọ̀ lọ́rùn ìrun táwọn kí táwọn wọlé táwọn jáde táwọn tún mọ ó wo lẹ́rùn ẹlòmí ó wo lérí ẹlòmí sígbà tó jẹ́ pé kí nígbà tẹ́ gbá pàtàlẹ́ lórí ni ó nílà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn iṣẹ́ tó bá ti jẹ́ṣẹ́ dáadáa ẹni tó lọ́wọ́ bá lè fi ọlá bá ti kọ́ kalẹ̀ pé irú ẹni yìí ọmọ náà ni iṣẹ́ tí ó rọ̀ lọ́rùn náà nìṣẹ́ náà èwo la wá mọ̀ tó lọ́wọ́ bá lè fi ọlá kọ́ kálukú wa látara ìmọ̀ òun òun náà láàfin máa ṣe kíní àfin máa ṣàlápàá ń tètè á máa ṣiṣẹ́ dáadáa á kọsẹ̀ a máa ṣubú a máa dìde a máa ṣẹ̀ a máa túbá. anábì sallallahu alayhi wa sallam anábì tí ó yé wa náà rọ rẹ̀ anábì ní gbogbo ọmọ anábì ádámà tẹ̀ rí o ọlọ́ọ̀bá anábì sallallahu alayhi wa sallam ní aláṣìṣe ni wà o kò sẹ́nìkan àbá àti máa ń sọ fún yín pé àwa mọ́ bí mọ́tò sọ fún ọ̀hún gan àpẹẹrẹ pé ó dọ̀tí kò sẹ́ńtọ̀ ọ̀hún anábì sallallahu alayhi sallam anábì ní kúlù ní ádámà kàtọ̀ ò anábì ní gbogbo ọmọ anábì ádámà pátápátá láti fi ni wá wà káyìrò kàtọ̀ ìl àtàwàhù ẹ tó wá lóore jù nínú àwọn aláṣìṣe tó jọmọ anábì ádámà òun náà àwọn tí bá mọ túbá iná ló fà tó fi jẹ́ pé àyè fa ẹ̀sẹ̀ tì ká jẹ́ kẹ́sẹ̀ ó mọ̀ wá ṣe kí ni ó mọ̀ gun eré ara wọn ká mọ̀ wá dájọ́ sí tútúbá ìtùbá àti máa ti wọ àwọ̀ ìtànṣe ní sáà náà wá ti wọ àwọn ti máa rì nísìnyí á fi gbogbo ẹlẹ̀ sálọ́sọmọ kó dàgbà tó máa rì nígbà tó ti bàlágà ẹlẹ́fẹ́ ó tún márì tán yóò tún mọ́ wá sọ wípé ìsáàsì wà lójú òun ni nígbà tí táwà lójú rẹ̀ kí ló wá ń ṣe nulé ìsáàsì wà lójú òun ni yóò mọ́ wá bẹ bẹ́ẹ̀ ẹlòmí ó bu fọ́tì yẹ̀ fúnra rẹ̀ táà ti bá ti pé fọ́tì ní ti máa àtọ̀wá ti gbogbo ẹlẹ́ ẹlòmí ò ní àwọn ọmọ wa ti wá ń gbọ́ báyìí ó yẹ ká wá wọ gbogbo nǹkan ká wá wọ ẹlẹ́ ó sì máa bá burú náà lọ ṣètàn ni tí a ó sì lálàáfíà eré òpó ẹ̀dọ̀ ògbọ́n òun rò pé àárẹ̀ ní máa káyẹ̀ ni kò mọ̀ pé àìmọye àìmọye àwọn tó jẹ́ pé wọ́n lálàáfíà tí kankan ò ṣe wọ́n tọ́jọ́ kún wọ́n sì pé ọ̀gá mi ń sọ híhín máa tàbí ìgbẹ́ ilẹ̀ ilẹ̀ sí mélòó mélòó alálàáfíà tó jẹ́ pé ó lè gùnkè ó lè sọ máa tàbí ìgbẹ́ ilẹ̀ ilẹ̀ sí ó sì kú wọ́n sì tẹ́sí ẹ̀wọ́ ìpé kò sí kankan ó gbẹ ló pé tó sì kú fún àtọ́jọ́ kò yẹ ti pé وكم من سقيم عاش حينا من الجهل mélòó mélòó على عليه ni aṣa hinan من الجهل sì tún máa sẹ̀mí lọ bàbá kan ṣaláìsí àwọn tó bá mọ bàbá yóò ti máa mọ ó ti mọ bàbá ti ń sọ yìí bàbá kan ṣaláìsí láìpẹ́ ìbáyà bí ọdún kan sẹ́yìn àti kó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ bàbá yìí tá à ń sọ yìí ó ti rẹ bàbá àwọn tó wà létí òde jáde mọ́ àwọn ọmọ rẹ̀ wà fún tíra yìí àwọn ó sì ń tẹ̀lé rí àárẹ̀ àwọn ọmọ fi dàgbà àwọn ọmọ fi gbéyàwó àwọn ọmọ fi lọlé ọkọ kí sì tẹ̀lé rẹ̀ àwọn tí ó rẹ̀ sì ń kú àwọn tí ó mọ̀ fojú wo pé ẹ̀já tún lè kí wo bẹ́ẹ̀ á sì sọ bẹ́ẹ̀ lọ sí mẹ́rù ẹ̀ lọ àwọn sì ń lọ òun sì ń bẹ̀. tó mélòó mélòó mélòó mélòó ẹ ti sàárẹ̀ tó jẹ́ pé àṣà iná nínà jáde ó tún tẹ̀lé lọ láì mọye gbà nínú ayé tó ibẹ̀ yẹn o lálàáfíà ó garanti ẹ̀mí gbogbo fọ́ o nítorí wọ́n ti wà lákọọ́lẹ̀ fún ọ ni o lálàáfíà o lásìkò rẹ̀ bá tó ó jáde láyé kọ́dà ó lè wà nínú àkọọ́lẹ̀ pé ẹ̀mí ló kún gan yóò sì gùn pẹ̀lú àìlálàáfíà àìmọye bẹ́ẹ̀ tí bá rọ́mọ ọba kan nínú àwọn ọmọ ọba nínú àwọn òdí láìpẹ́ yìí ẹ̀mọye ọdún tó fi wà ní kómà ó lásìlẹ̀sì ó sì wà ń kómà lérí ipò mọ́ kankan mọ́ ó lé lógún ọdún ìsìn bẹ́ẹ̀ wọ́n sì ń nù lára wọ́n wẹ̀ fún wọ́n sì bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ wọ́n ni wọ́n sọ fún bàbá rẹ̀ pé ẹ jẹ́ káwọn ṣe bá káwọn tó máa lọ́ọ̀ ah oníkàfilẹ̀ o oníkàfilẹ̀ sọ́lọ́wọ́n bá ṣe ní ìdájọ́ lórí ẹ̀ ní wọ́n bẹ̀ẹ́ bẹ̀ẹ́ pa títí ní sì ń ṣe kíni ó sì wà ń kó mà wọ́n fàṣẹ àwọn nǹkan tí wọ́n fi ń wọ́n fi ń fún lóúnjẹ tó fi ṣe ogun ó sì wà ń bẹ̀ ẹni tí ó sì wọ kó mà ẹ́ àìmọye àìmọye àìmọye àwọn tó ti gbé sí tó bọ́rọ̀ lọ́wọ́n bá àlejò láti rí nù ibi tá a ti lọ òun náà ni pé ìgbàgbọ́ nípa kádàrá nínú àwọn nǹkan tí èèyàn fi ṣe kíni tí èèyàn fi ní tí èèyàn fi qualify fún àlìjẹ́ náà àgbà kádàrá gbọ́ wípé gbogbo nǹkan ti wà lákọọ́lẹ̀ o gbogbo tó bá ti dé bá ọ lẹ́sẹ̀ kan náà oníkànnì kò gbà o mọ̀mọ́ wá mọ̀mọ́ wá di ọ́ ẹ àbáwọn kan ní bẹ́ẹ̀ ni àbáwọn kan ló fi ṣe mí ni àbáwọn kan ló jẹ́ ọ̀rọ̀ mi ó rí báyìí ni àìnígbàgbọ́ sọ́lọ́ ọba àdékẹ́ ọlá ni anábì sallallahu alaihi wasallam anábì ní ẹ̀jìnà sí gbólóhùn láwó ká ní ká ní mo bá ṣe báyìí ká ní kẹbáyìí bá ṣe báyìí kẹbáyìí bá ṣe báyìí anábì ní torí fún gbólóhùn tẹ̀rí gbólóhùn láwó tẹ̀rí hùn àmọ́ sílẹ̀kùn ṣètọ́ nìkan lẹ̀ ni nígbà tẹ́ ń lọ ẹ̀yin mẹ́ta lẹ̀ ń lọ àwọn yòókù wá ní àwọn òtí ṣe àwọn òtí ń lọ wọ́n wá ní wọ́n lọ nǹkan wá ṣẹlẹ̀ sí ọ wá sọ ah káàdì mi náà bá sì ṣe kí ni káàdì mi bá sì dá wọn lóhùn tí mo dúró ni kò ní ṣẹlẹ̀ sí mi ẹ̀ àlẹ́ mi lóhùn nígbàgbọ́ nítorí pé máa ká nà yóò bà wá nígbà náà ah, nígbà tó sábà yìí mo dọ́ọ̀jì ẹ̀ mo yẹ ẹ́ kìí ṣe wọ ni tó bá yẹ pé tí ẹni ò lè dọ́ọ̀jì ẹ̀ yóò bá ọ wà má ká nà ní òkè aká lámúyẹkùn lè ṣe ìbàkà inú bá ti wà lákọọ́lẹ̀ pé kò ní bá ọ ẹ̀ kò ní bá ọ àkọọ́lẹ̀ ọlọ́wọ́ bá àdìsọ́lá ni ó wá dùn sọ lẹ́nu ó wá dìgbà tí nǹkan wọn bá ṣẹlẹ̀ sàlẹ̀ sọ̀lá wà lẹ́sọ̀ láàmì kọ́ wa pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa gíjà níta mọ̀ sáré ni pé á ah, tètè mọ kí ṣètánì mọ́ra torí tí nǹkan bá tẹ̀lẹ̀ kìjà báyìí sánú ṣe ló ti mọ̀ fún ọ láwọn nǹkan ríṣiríṣi ti pé à òòrò àbí nǹkan báyìí ló tẹ̀lẹ̀ ní àbí lágbára tí wà tiẹ̀ lóhun gbólóhùn aṣọ ní àbóhùn náà ló sọ ẹni tó sàkà sí ọkọ orí àbóhùn náà lórí yóò mọ̀ wá sí oríṣiríṣi wa. àmọ́ ànábì sallallahu alaihi wasallam ní tí nǹkan bá ti ń tẹ̀lẹ̀ kìjà kí náà ànábì ní ká ṣe ànábì ní máa sọ pé qaddarallahu wa ma sha'a fa'al inna lillahi wa inna ilayhi ọ̀dọ́ ọlọ́run àwa fúnra wa ẹ̀ ń ṣe bí nǹkan wa ní nǹkan ṣe tí ń bà wá nú jẹ́ aláwàjọ fúnra wa ọlọ́run bá àríkẹ́ ọlá lónìí wá wàyí náà ilé ìrọ̀ ìdìrò ọjọ́ ìláti padà sí ànábì ní tí nǹkan bá ti tẹ̀lẹ̀ sí yàn tí èèyàn bá ti tẹ̀ wílé yóò lè ṣe kíni yóò lè tilẹ̀ ṣe ìtọ́run kó tún wá sọ pé kọ́dàrọ̀ lọ ọlọ́run bá àríkẹ́ ọlá pè gbùgbù ó ti kádàrà tó ṣẹlẹ̀ yìí ni wà mà ṣá àfa àlí tó bá ti wọ́lọ́ ní máa ṣe gbogbo àwọn gbólóhùn yìí àwọn ni ìtàn ìrírá ìwọlé àmọ́ tẹ̀yìn bá ti fààyè lẹ̀ tẹ̀mọ́ ìgbà tí ìbànújẹ́ bá dé ìgbàgbọ́ yóò ṣe kíni yóò lọlẹ̀ ẹ mọ̀ wá ṣe wá sí ẹni tí ń ṣe wá sí fún yàn ẹ wà mọ́ yóò wá ṣe ẹ máa ṣe kíni ẹ mọ̀ wá ṣe wá sí fún. òyìnbó pé láti ìgbà tí ìbànújẹ́ bá dé ìmọ̀lẹ̀ ó ṣe kíni yóò fẹ́ ṣe òun náà ló fà tó fi jẹ́ pé àsìkò yẹn èèyàn gbọ́dọ̀ ṣe kíni èèyàn gbọ́dọ̀ sọ ní tí ó jáde lẹ́nu yàn arábìnrin kan jọ kan ó yà ànábì sallallahu alaihi wasallam yà arákùnrin yìí arábìnrin wá wà ní sàárè ní wọ́n ń gbára dálẹ̀ di sàárè wọ́n sunkún wọ́n ní sàárè yìí ọmọ ọmọ ìkànnù àwọn ọmọ rẹ̀ ló kú ànábì sallallahu alaihi wasallam wa sọ fún ìsbírì arábìnrin yìí ṣe sùúrù wọ́tẹ́kìlá bẹ̀rù Allah ni wọ́n sọ fún ànábì pé ilé kàá nì dákun kóra rẹ kó lọ́dọ̀ mi fàyí nẹ́ka lámùtù sọ́ọ̀tù ti mùsù ìbàtì irú tó ṣẹlẹ̀ sí mi yìí tó bá ṣẹlẹ̀ sí ọ ní ó mọ̀ ṣe wá àti báwọn fún mi tó ṣẹlẹ̀ sí mi ò sí ọ ànábì wa kó lọ́dọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ẹwọ ẹ̀kọ́ iná ni ẹni tí máa ẹni tó bá wà níbi kíni ẹni tó bá wà nínú ìbànújẹ́ gbogbo tí máa ń sọ àyùwò bí wọ́n ń ṣe kèé inú táà máa mú lọ́wọ́ ẹlòmíín bẹ́ẹ̀ tí ìbànújẹ́ bá dé bẹ́ẹ̀ lómi tí wọ́n sọ̀rọ̀ ẹnì kó sì máa sọ pé ẹ̀ síbẹ̀ gbọ́ ti ń sọ ó mọ tí ń wí ó mọ tí ń wí torú eléyìí inú sẹ̀ríà kìí ṣe nǹkan tá a mọ mọ́ ọ̀rọ̀ nítorí pé lásìkò yẹn òun jẹ́ kúrò mọ́bí tó ń wà ìbànújẹ́ ti borí ọkàn rẹ̀ ó wá lọ tán àwọn ànábì wá lọ tán àwọn èèyàn wá sọ fún pé ànábì ní màá ń bọ̀ sọ̀rọ̀ ànábì ní sallallahu alaihi wasallam wọn wá ń bẹ ànábì pé káànábì má bínú ó lóun ànábì wa ní ìnáwó sọ́bù ìdá sọ́dà mọ́tì òòlà ànábì ní àsìkò sùúrù ti kọjá àsìkò sùúrù òun náà nígbà tí kìíní yẹn ṣe kíni nígbà tí kìíní yẹn kọ́kọ́ jálù oṣù báyìí òun náà ní sùúrù tọ́lọ́wọ́ sàn yẹn lẹ́sàn àmọ́ gbà tó ti ṣe kíni o ti gbára dálẹ̀ o ti lòkè o ti lọlẹ̀ o ti lé ogbẹ́ o rò pé ọ̀nà àbáyọ wà ní o rò pé ẹni tó kú òjì ni o wá rí pé kò jí o rí pé nǹkan kan ò ṣe nígbà àwọn ọ̀sẹ̀ wa ni wọ́n fẹ́ ní sùúrù sùúrù tó gbẹ̀sán kọ́lé rí kọ́ àwọn Yorùbá náà máa ń pa lóore àwọn yorùbá ní wọ́n ní ojúde sùúrù wọ́n ní kò séyàn lójì tí yorùbá gbàbẹ̀ lálọ yóò ṣe kí ni yóò gbàbẹ̀ lábọ̀ tó o bá ti lé ní sùúrù láti bẹ̀rẹ̀ tó ti ń bọ̀ ń sùúrù ẹ̀ ó padà ṣe sùúrù bẹ̀rẹ̀ náà ni tó ṣe nígbà tó o bá ti rí tí nǹkan yorùbá ti dé yí padà má sọ̀rọ̀ ọba àlejò láti ṣe tó a gbọ́dọ̀ nígbàgbọ́ nípa kí ni nípa kádàrá lọ́lọ́ ọba àlejò láti sọ pé innal ladina amanu tó máa ń sọ pé ayọ́ àlẹ́bí náà àmọ́nù àwọn yóò sọ pé náà níwájú kó tó lè dáhùn òun náà ó ṣe kíni wọ́n rà rẹ̀ wò dáadáa o. ṣé gbogbo àwọn ohun tó rọ̀ mọ́ ìgbàgbọ́ àwọn àrìkánù ìmáà tó wẹ̀ ó yá kàkà níbẹ̀. ọlọ́run bá àdékọ́lá wá ní wa aminu salihat àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àdékọ́lá gbọ́ tí wọ́n wá ń ṣiṣẹ́ dáadáa. ìtò ga jù nínú àwọn al-amalu salih òun náà ní kíni òun náà ní as-salawatu àwọn wákàtí márààrún òun náà ní eléyìí gbogbo àwọn ṣẹ́ dáadáa هنا النبي صلى الله عليه وسلم قال من أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أنا بني أقوى وانت هو قوى سيسيرو لك فيها كنت ما تشوف بيد القيامة هنا نكني هنا نيرو tí ìrun bá ti dáa gbogbo tó kù nínú ìrò yóò fi ẹ àmọ́ tí ìṣòro bá ti wà níbi ìrun lọlẹ mọ̀ pé kò má ba àdáhù àṣà àwọn ìtókù nínú ìṣirò tí ó máa ṣe òun náà máa ṣe kí ni yóò máa ní problem wa mẹ́lú sọ̀rì hard àtàwọn tí wọ́n ti jẹ́ dáadáa amalu sọ̀rì ó kó gbogbo àwọn èyí tó ní ṣe pẹ̀lú bàdà sínú àwọn amalu sọ̀rì ó kó gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú al-akhlaq al-hasana wal muamalat at-tayyiba àwọn wà tó àtàwọn àjọṣepọ̀ láàrin àwọn èèyàn tó rẹwà báwo láti mọ wà pẹ̀lú àwọn èèyàn lára ẹ̀ òun náà ní kéèyàn kó jẹ́ aláfọkàntán inú ẹ̀ òun náà ní kéèyàn jẹ́ ẹni tó láàánú òun náà ní kéèyàn máa sọ̀rọ̀ tó dáa àwọn tó dáa tó dáa tó dáa nínú àwọn tẹ́rẹ̀ wà. bákan náà kájínà sí àwọn nǹkan tí ó dáa àwọn ànàmímà à ń sòfófó àlùkíyìbà à ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ àláàánà ká máa gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ó burú jáì tó yẹ pé ẹni tí máa ń bẹ́ẹ̀ nù ọlọ́run bá àlekọ́lá ní gbogbo àwọn tó bá wá rí báyìí ọlọ́run bá àlekọ́lá ní lahum jannatu na'im ọlọ́run bá àlekọ́lá ní tí ó máa bẹ fún ọ tó wá dídọ́ ògbédè àlùkìyàmà òun náà ní jannat ó wá ní kíni ó wá ní kúrà kìí sáà jẹ́nà ẹ̀yọ̀ kan jannat àwọn ọgbà àdẹ̀rà àwọn ọgbà àdẹ̀rà tó ẹ̀ àwọn ọgbà eríṣiríṣi sí dẹ̀ra bẹ́ẹ̀ ọgbà àlekọ́lá ròyìn rẹ̀ fún wa léríṣiríṣi ẹ inú àwọn bòmíì ọlọ́run bá ala lásán fún wa pé tẹ̀sírí ní tààtì àlẹ́ àníhàr àwọn ọgbà tó jẹ́ pé akéré mọ́tò yóò máa ṣe ni yóò máa sàn lábẹ́ ibòmíì ọlọ́run bá àdéṣe lásán pé làhùn máa yẹ ṣá òun fi ha gbogbo tí bá fẹ́ òun náà ni ó máa ṣe ni òun náà ni rí nínú ọgbà wà ládẹ́ iná àlékún tó wà ń ọlọ́run bá àlekè ọlọ́wọ́ á béèrè pé kí ni tẹ́ tún fẹ́ wọ́n mọ̀ á sọ pé ọlọ́run bá àlekè kí látún fẹ́ béèrè fún àádùn gbogbo gbádùn kò sí nǹkan mi látún fẹ́ béèrè fún má anábì sọ ọlọ́run bá àlekè ọlá yóò wá sọ fún wọn pé nǹkan mi tún bẹ kí ni nǹkan yẹn òun náà ni má lá àìnù rọ́àt nǹkan kan tójú òrírí wàlà údúnú tẹ̀mí àt nǹkan tẹ́tí kan ò gbọ́rí wàlà kátọ̀rọ̀ àlà àhàjì tí ò rú yẹnu ọ̀kan ẹnu bíi ní tó ń bẹ nínú àwọn kẹtọ́lọ̀ ọba àlejò ló ti fún yẹn nídẹ̀ra kí wá ní ìparí ìdẹ̀ra tọ́lọ̀ ọba àlejò ọlá tí ó ṣe fún yẹn tó bá dijọ́ ọ̀gbẹ́dà kìyàmá òun náà ní tọ́lọ̀ ọba àlejò ló ti gàga ara rẹ̀ kó jẹ́ kéèyàn orí ojú rẹ̀ eléyìí ọba àdẹ̀ra ni tọ́lọ̀ ọba àlejò ọlá ń sọ fún anú àyà kan náà Al-Qur'an ó ní wujuhun yawma idhin nadira wujuhun yawma idhin nadira àwọn ojú kan bẹ́ẹ̀ tó bá dijọ́ ògbé dàrú kìyàmà àwọn ojú tí ó tutù ni àwọn ojú tí ó ṣe yọ́múyọ́mú òun náà làwọn ojú tá à ń sọ yìí ìlà rabbiha nazira àwọn ojú tá à ń sọ yìí àwọn náà ni àwọn ojú tó jẹ́ pé ọlọ́run ọba àlekèrè ni wọ́n máa wò bẹ́ẹ̀ lọ́lọ́run ọba àlekèrè sọ pé àwọn kan bẹ tó jẹ́ pé tó bá dijọ́ ògbé dàrú kìyàmà ọlọ́run ọba àlekèrè ló di gàgà wọn àwọn tó jẹ́ pé tó bá dijọ́ ògbé dàrú kìyàmà ó jẹ́ àwọn tọ́lọ̀ ọba àlékẹ́ ló ti kò ní jẹ́ wọ́n ṣe kí ni kò ní jẹ́ wọ́n rí hùn àwọn náà làwọn tí wọ́n ṣe kí ni àwọn náà làwọn tí wọn tẹ̀lé ọlọ́run ọba àlékẹ́ lá tí tẹ̀lé tọ́lọ́ngbà tuntun àláyé. tó àlìjẹ́nà yìí gbogbo ń tá a bá ń fẹ́ òun náà ni ó wà ń bẹ́ẹ̀ kò sí wàhálà nù àlìjẹ́nà kò sí oorun nù àlìjẹ́nà ẹ̀ ó gba àwọn nǹkan tí máa ń kó wàhálà báyẹn nígbà tí a fi wà láyé tó jẹ́ pé àpẹẹrẹ pé kí ni àpẹẹrẹ pé kò sálàáfíà ni à ń sùn kábà lálàáfíà ni kò sóorun mọ́ nù àlìjẹ́nà à ń tọ́ílẹ̀tì à ń sọ à ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú àlìjánà ìgbádùn ni àwọn ọtí ẹlẹ́rìí dòdò nínú àlìjánà anábì sallallahu alaihi wasallam anábì ní ẹni bá mú sí láyé ọlọ́run ọba àlejò ló ṣe ọtí àlìjánà léwọ̀ fún àwọn títí kì í pani téèyàn ń hún rírà téèyàn bá mú tó bá kú lédè léwu ó tún wá kan àwọn oorun ẹ̀yìn àwọn ọmọ obìnrin ẹ àwọn ọmọ obìnrin ẹlẹ́yin jẹ́gẹ́ sọ́nà ọba àlejò láti ṣe kí ni tó ti dá wọn sínú àlìjánà àwọn ọmọ obìnrin tó jẹ́ pé àtẹ̀wọ́ ọjọ́ eré wọn ò túra wọn lọ ọlọ́run bá àdékẹ́ ọlá rìsíkì wa láyé ipe tòun tí wọ́n ṣe rí láyé òun náà ẹ̀ mọ̀bùjú mẹ́rin lọ́nu wọn àwọn tó bá tíjọ́ ògbédè àlìkìyàmọ̀ unlimited ọlọ́run bá àdékẹ́ àwọn obìnrin àlìjẹ́nà ọlọ́run bá àdékẹ́ ọlá ṣe wọ́n lẹ́tọ̀ fún wa àwọn obìnrin tó jẹ́ pé lámúyẹ̀sì ní òun náà ń e ò fọ́ wọ́n rí dépò pé ọmọ ènìyàn kan wọ́n rí gbogbo àwọn nǹkan wọ̀nyí bá ọlá ń ròyìn wọn fún wa nítorí kìí pé tí wa àwọn náà bá ṣe dáadáa mọ̀ pé nǹkan báyìí bẹ́ẹ̀ a o ó wá ní àlìjánà yìí àlìjánà ọgbà àdẹ̀ra òun náà ni ó máa bẹ fún àwọn tá a ní àwọn tó bá jẹ́ mùmínì wọ́n sì gbọ́ lọ́wọ́ balẹ̀kọ́lá gbọ́ wọ́n sì ń ṣe dáadáa. ọlọ́wọ́ balẹ̀kọ́lá ní khalidina fiha ọgbà àlìjánà tá à ń sọ yìí ọlọ́wọ́ balẹ̀kọ́lá ní wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére ni ọlọ́wọ́ balẹ̀kọ́lá kè yọ́nu síyàn kó tó bínú síyàn má ọlọ́wọ́ balẹ̀kọ́lá ò ní síyàn fi sínú àlìjánà kọ́ wá ní ẹlọ́lẹ̀ mú wá ó kọ́ wọ́n jọra wọn ní òǹkọ́ ṣàgbọ́n

ọlọ́wọ́n bá àlejò ọlá ní àdéhùn ọlọ́wọ́n bá àlejò ọlá lè léyìí àdéhùn tó sì jẹ́ àdéhùn òdodo ni ọlọ́wọ́n bá àlejò ọlá yìí àdéhùn padà tó bá ti bá ní tàdéhùn pé báyìí yóò ṣe rí yóò ṣe rí nánu ọlọ́wọ́n bá àlejò ọlá ní wọ́n mọ bẹ́ńbẹ̀ lọ gbére àdéhùn látọ̀dọ̀ ọlọ́wọ́n bá àlejò ọlá ní wa huwa al-azizul hakim ní agbára ọlọ́run tóbi ẹ́ débi pé kò sẹ́ni tó lè borí ẹ̀ alhakim ọlọ́run ọba àríkẹ́ ọlá ọba ọ̀jọ̀gbọ́n ni táwọn náà fáwọn òye sí àwọn ìdájọ́ ọlọ́run àti àwọn àyà rẹ̀ yóò fi hàn wá pé ọlọ́run ọba àríkẹ́ ọlá ọba ọ̀jọ̀gbọ́n ni nínú àwọn àpẹẹrẹ ọba àríkẹ́ ọlá òun náà ọba àríkẹ́ ọlá ti fi àwọn nǹkan ó ti fi àwọn nǹkan tí ó mọ̀ wa tí ó mọ̀ wa lójú kòkòrò lọ síbi iṣẹ́ dáadáa ó ti fi kalẹ̀ fún aláyé òun náà làlìjánà nínú àwọn àpẹẹrẹ hikima Allah subhanahu wa ta'ala òun náà ni pé àwọn ìjìyà tí ń bẹ́fẹ́ ni tí ò bá sin lọ́wọ́n bá àríkẹ́ ọlá ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ti yàn náà gbogbo ẹ̀ látàáyé tó jẹ́ pé kíní yóò mọ̀ wá ṣe kíní yóò jẹ́ ẹ̀sẹ̀ tí ó mọ̀ motivation yàn ìfẹ́ ọya ẹ̀ àsìkò òun ti tó sára bá fẹ́ sí ìsáni bá pé kò sí ìsinmi láyé ìsinmi bẹ̀ẹ́nu àti jẹ́nà tó bá jẹ́ ọ̀gbìn àti kìyàmà tó bá ń gba àwẹ̀ Ramadan ẹ̀ẹ́n tí ṣètánì bá ń sọ pé à ò parọ́ kó lọ́sà lọ́sà rí ọmọ tí lọ ẹ̀ẹ́n eríṣiríṣi ìtàní ọmọ gbé wa ibẹ̀ lẹ́sìn máa rí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ fatima eríṣiríṣi ọ̀sà tí ọ̀nà tí láti jọ ìtẹ́lẹ̀ tí àgọ́ yá ni lákùnrin ẹni tó bá ní ọ̀sà ẹni tó yẹ pé ọ̀sà rẹ̀ yóò tún wá léwé kí àfọ̀ òun ṣe fatima fún pé à tí eré ọ̀gbọ́dọ̀ gbà rẹ o àwọn bá ti sọ bẹ́ẹ̀ yóò sà mọ wọ́nà àbáyọ ni fún sáà fi mérí gbọ́ kò ní òfin ọlọ́run tó tí irú ẹni bẹ́ẹ̀ tí ẹ̀ bá wà láyé tí ṣètánì máa ń gbé ọ̀nà eréṣiríṣi wá láti ṣe kí ni láti kúrí èèyàn kó lójú ọ̀nà ọlọ́run ọba àlejòọlá èèyàn máa rántí àlìjánà ìgbé à ah, ìgbọ̀dọ̀ tẹ̀lé ṣètọ́n àlìjánà bẹ̀ èèyàn máa rántí iná ṣé ìgbọ̀dọ̀ tẹ̀lé ṣètọ́n tí bá tẹ̀lé ìyá ọlọ́run ọba àlejòọlá ń bẹ tí ń dúró dè òun lẹ́gbàá tọ́lọ́run ọba àlejòọlá wá ròyìn rẹ̀ tán fún wa ó ròyìn yaná ó sì ròyìn ìdẹ̀ra tí ń bẹ nínú àlìjánà ọlọ́run bá àlekí ọlá wa ròyìn ara rẹ̀ ó ní ọba tó ń sọ fún yín yìí khalaqas samawati bighayri amadin tarawnaha ọba yìí òun náà ló dá sánmà ó dá gbogbo sánmà pátápátá bighayri amadin tarawnaha ó dá láláì sí òpó tarawnaha òpó tẹ̀yìn náà fojú rí àwọn míì náà àwọn onímọ̀ nípa tafsir àwọn míì sọ pé sánmà lóko a máa rí pé ìtumọ̀ yẹn náà ni pé ọlọ́run ọba àlejò ọlá ní ó dá sánmọ̀ láláì lóko tẹ́ ẹ ṣe kíni tẹ́ ẹ fojú rí àwọn míì ní ìtumọ̀ yẹn náà ni pé ó ṣe kíni ó ní ara o inú àwọn oníṣẹ́ sí i ó náà ló sì nílẹ̀ jù pé bìdẹ́ ìrì amadin sàrọ́ọ̀nà ha wọ́n ní sàrọ́ọ̀nà ha yẹn ẹ̀ dọ̀míìrù tó wà ń bẹ̀ plural yẹn ẹ̀ pronoun yẹn ó lọ lè bá sàmà wá sí i ìtumọ̀ yẹn náà ni pé Allahu khalaqa samawati Allahu alladhi khalaqa ọlọ́run bá àríkẹ́ ọlá òun náà ló dá sánmọ̀ tẹ́ yẹn ìrì hamadin láláì sí kíni láláì ọlọ́run bá àríkẹ́ ọlá òun náà ló dá sánmọ̀ wá sí ìrì hamadin tààrà òun náà ó dá sánmọ̀ láláì lóko ẹwọnú mọ́sálásí àwà ń bẹ̀ yìí ń bẹ̀ yìí bó ṣe kéré mà yìí ó ní pílà ẹ́ ágùkọ̀ kan tẹ́ rí wọ́n ti ṣe kí ni wọ́n ti fi pílà kọ̀kọ́ tiẹ̀ kọ́dà láàrin tẹ́bárí àwọn tí wọ́n kọ́lé ẹ́ àwọn civil engineer wọ́n máa sọ fún yín pé ó ní iye blọ́ọ̀kù tẹ́ ká tẹ́ ẹ̀gbọ́dọ̀ mọ́ ṣe kí ni tẹ́ ẹ̀gbọ́dọ̀ mọ́ fi ẹ́ ẹ̀gbọ́dọ̀ mọ́ fi pílà nítorí kí ni ó bá lè ṣe kí ni ó bá dúó ọlọ́run bá lè ṣe ọláwá ní òun wá dá sánmà dìgẹ́ ìdí amàdì láláì ní kí ni láláì lókòó gbogbo àmú ìyá wọ́n lè ta aṣọ ọ̀sán tí ó ti dèjì ọwọ́ mi báyìí lọ tí ó sì tó lára ìṣẹ́gbé kìíní láìsí kó fi ní kàmójó bẹ́ẹ̀ máa ta tẹ́sí ó fi kàmójó ni kó bá mọ́ ṣe kìíní kó bá mọ́ jà lulẹ̀ ọlọ́run bá àdìkọ́lá wá ní òun lòún dá sánmà láláì ní kìíní láláì lóko wà á kọ́ fìlà á ń bìrọ̀ wà sí à á ń tẹ̀mí ìdàbí kùn kó wá kí ló fà á tọ́lọ̀ ọba àlekẹ́ láti gbé àwọn òkè sílẹ̀ ẹlẹ̀ à ń tẹ̀ méjì àbí kùn nítorí kí ilẹ̀ ẹlẹ̀ kó bá máa ṣe kíni kó bá máa dùn máa yín lẹ́sẹ̀ ni lè á nà àtẹ̀rẹ̀ sọ́ọ̀rì bàbí kùn kí ilẹ̀ ọmọ bá máa ṣe kíni kó bá máa dùn máa yín lẹ́sẹ̀. ẹ̀rí onáfọlọ́ ọba àlekẹ́ lábí ròyìn bò mí nínú Al-Qur'an ó ní wọ́n ti bá ẹni pé tí ẹ̀ bá tẹ̀ nǹkan kalẹ̀ báyìí tá a bá tẹ ẹni ńláńlá ẹ̀ àbí àti aṣọ ńláńlá tó fẹ̀ kalẹ̀ ẹ̀ atẹ́gùn ó máa ṣe kíni atẹ́gùn máa fẹ́ yóò máa ṣe kíni yóò máa gbé yóò máa gbé àwọn agbé kíní kan agbé òkúta kan síbí agbé kan síbí agbé kan sáàrin á rè pé yóò dùn ọlọ́run bá àdìsọ́lá ní òun lòun ṣe kíni òun lòun fi àwọn òkè òun lòun fi àwọn òkè tó sílẹ̀ lẹ̀ sílẹ̀ ọlọ́run bá àlejò ọlá ṣe fún akábà àfilé ṣe kíni kábà àfilé rí ìrọ̀rùn láyé ni ẹ lọ wọ àwọn ìlú tọ́lọ̀ bá àlejò ọlá dẹ́wọ̀n wò pẹ̀lú kíni pẹ̀lú azilzal azilzal earthquake tọ́lọ̀ bá àlejò ọlá fi dẹ́wọ̀n wò kí lẹ̀ máa ń mì máa wà lẹ́sẹ̀ láìpẹ́ tí lẹ̀ bá ń mì yẹn gan tí yẹn ti ẹ̀ lérújú àìsí nǹkan kan ibòmí ń bẹ ilẹ̀ ó kàn rí ni ẹ̀ rí pé ilé alágbèéká bí okun bí ọfàn ní ìlẹ́lẹ̀ ọlọ́run bá àlékẹ́ láwá ń sọ fún wa injú èkún akábà lè mágbára ọlọ́run ife ọba tó lágbára débi pé òun náà ló ṣe kíni òun náà ló fi àwọn àwọn àpáta ó fi mú ìlẹ́lẹ̀ tó kọ́ bà mímọ iléeṣẹ́ wọ̀bá sàfihà mímú lè dáàbà ọlọ́run àlékẹ́ láwá fọ́n káàkiri lórílẹ̀ àwọn oríṣiríṣi àwọn nínú àwọn dáàbà inú èdè lárúbáwá ó jọ daba ní dábà òun náà ní pé kúlù má yẹ àlà ìlà àrùn gbogbo tí wọ́n ti rìn lórílẹ̀ òun náà ní dábà tó látara ìtumọ̀ eléyìí ní àwọn èèyàn gan fúnra wa náà àwọn náà kó sunu dábà nítorí pé láti gbogbo dábà pátápátá òun fún gbogbo dábà ká lórílẹ̀ àwọn àwọn dábà ọlọ́run bá àlekè ọlá ní ọlọ́run bá àlekè ọlá òun lòun dá Allahu lẹ́bí ọ̀làkọ̀kún làdáàbà ọlọ́run bá àlekè ọlá ní gbogbo dáàbà pátápátá òun lòun dá minhum man yamshi ala batnihi ń bẹ́nu àwọn dáàbà tó jẹ́ pé afàyàfà ni wọ́n ọlọ́run bá àlekè ọlá dá wọn àwọn máa wọ́ ọlọ́run bá àlejò láti bẹ́nu wọn tó jẹ́ pé ẹsẹ̀ méjì làwọn máa fi rìn inú wọn náà làwọn náà wà o ẹsẹ̀ méjì làwọn fi rìn nísìnyí bẹ́nu àwọn dábàá míì náà tó jẹ́ pé kíni tó jẹ́ pé ẹsẹ̀ méjì náà fi rìn ẹ́ inú àwọn inú wọn náà níbi wà wá jẹ ẹsẹ̀ làwọn máa fi rìn lẹ́ẹ̀lẹ́ ọlọ́run bá àlejò ọlá ní wà tó jẹ́ pé àwọn máa rìn ẹ́n àwọn máa rìn lórí kíni wọ́n máa rìn lórí ẹsẹ̀ mẹ́rin Allahu alladhi khalaqakum min dabbatin min ma' ọlọ́run bá àlejò lánàá òdò ń dá gbogbo dáàbà omi látara bá àlejò láti dá wa omi ni látara omi ọlọ́run bá àlejò láti dá wa kí wọ́n ń wa kí ń rìn kí ń fàyà fà ń bẹ́nu dáàbà kí ń fẹsẹ̀ méjì rìn ń dáàbà kí ń rìn lórí ọlọ́run bá àlejò náà dá wọn lóríṣiríṣi ìbẹ́nu àwọn dábàá yìí tó jẹ́ pé ọlọ́run bá àlejò ọlá ó ṣe wọ́n ní táàmù gùn wàmínìhá rọ̀kúnbùhùn wàmínìhá yàkùlù ọlọ́run bá àlejò ọlá ní ìbẹ́nu àwọn dábàá tó jẹ́ pé àwọn nǹkan tẹ́ mọ̀ gùn á mọ̀ gùn á mọ̀ fi kẹ́rù á mọ̀ fi ìbẹ́nu àwọn tá ọlọ́run bá àríkẹ́ ọlá wá ní وأنزل من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم ọlọ́run bá àríkẹ́ ọlá ní àwa sọ kalẹ̀ láti sánmà aṣọ omi kalẹ̀ láti sánmà ẹ̀rí lẹ́yìn ìgbà tọ́lọ́run bá àríkẹ́ ọlá sọ ìdẹ́dàá tán àwọn ìtọ́nà sọ síwájú ọ̀rọ̀ nípa kóun lòún jẹ́dàá ni ọlọ́run tó wá fẹ́ sọ fún wa pé ẹ̀dá tóun dáhùn gan òun náà lòun tó wá ń pèsè fún wa kí ẹsẹ̀ wọ́kàn dá wa ó wá fi wálẹ̀ lásán òun á ń sọ̀kalẹ̀ láti sánmà máa àn omi fàámbàtìnà fi ha ọlọ́run bá àdékẹ́ ọlá ní fàámbàtìnà fi ha min kulli zawjin karim àwa náà látara omi tá a sọ̀kalẹ̀ òun náà la fi wá mú àwọn irúgbìn àwọn irúgbìn lóríṣiríṣi àwọn irúgbìn tó rẹwà àwọn irúgbìn tó sojú lọ́yìn ọlọ́run bá ní àwa mú jáde látara kíni látara omi tá a rọ̀ láti sánmà kí n bẹ́ẹ̀ nù àwọn àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní ọmọ ènìyàn náà ń fẹ́ nínú àwọn nǹkan tọ́lọ̀ ọba àlejò láti fàáṣì kíkẹ́ nítorí pé ọmọ ènìyàn náà látara lẹ́ẹ̀lẹ̀ lọ́lọ́ ọba láti dá wa kí àwa náà wà nínú tọ́lọ̀ ọba àlejò ọlá mú jáde láti inú lẹ́ẹ̀lẹ̀ kíkẹ́ ẹni tó wá wá dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba àlejò ọlá tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ àlùkìyámà irú ẹni báwọn yóò máa jẹ́ àlùkẹ́rìm yóò wà nínú àwọn ẹni àpọ́nlé tó bá di jọ́ ògbé dàlùkì yáàmà ẹni tí ò bá tẹ̀lé tọ́ lọ́wọ́ bá àríkíọ́lá irú ẹni bẹ́ẹ̀ òun náà ni ó máa jẹ́ àlàyé yóò máa jẹ́ ẹni táwọn yóò máa kú ẹni táwọn blake ìgbà a àlámúyá sí kùn nàbí táwọn èèyàn ọlọ́wọ́ bá àríkí ọlọ́run ráyàn sí yín ni kán wá tí sẹ́kùn yín kán wá kìlọ̀ fún yín àwọn kan bẹ báwọn tó bá di jọ́ ògbé dàlùkì yáàmà ọlọ́run bá àríkí ọlọ́wà ní nígbà tó wá sọ gbélé ìtàn láti wá pe làákà ìwà padà ipe kí ni ìdí tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti ẹ̀fín fa ogo ìtàrí fún wa kí ni ìdí tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti ń sọ eléyìí fún wa ọlọ́wọ́ bá àlékẹ́ láwá ní hádá owó ẹ̀dá ọlọ́run o owó tó ń kàkalẹ̀ yìí àti sánmà ẹ́ àti òjò tí ń rọ̀ láti sánmà àti irúgbìn tí ń jáde látara òjò tó rọ̀ láti sánmà àti gbogbo ìtọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá dá ń fàyà áfà ń rìn ìdí ìlóṣẹ́ lórí ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ẹ̀ pátápátá hádá khalqullah ẹ̀dá ọlọ́run lélẹ̀ yìí o ọlọ́run bá àlekí ọlá wá ní fàárù ni mādhā khalaqa alladhīna min dūnihi ọlọ́run bá àlekí ọlá ní ẹ wá fi hàn mí ẹ fi hàn mí nǹkan tí àwọn tó yàtọ̀ sọ́lọ́run tẹ̀ ń pè dá ẹ fi tiwọn ń forí balẹ̀ fún Ọbàtálá ẹ̀yin tẹ́ ń bọ gi ẹ̀yin tẹ́ ń bọ ọ̀pẹ̀ ẹ̀yin tẹ́ ń bọ èèyàn ẹ̀yin tẹ́ ń wárí fáwọn àlìjọ̀nú ọlọ́run bá àlékè ọlá ní hàdá kálukùlọ̀ àwọn eléyìí tó ń sọ yìí àwọn náà lẹ̀dá tọ́lọ́run bá àlékè ọlá dá iṣẹ́ tọ́lọ́run bá àlékè ọlá lélẹ́yìí agbára ọlọ́run bá àlékè ọlá ló fi hàn yìí ẹ wá fi hàn wá àwọn tẹ́ ẹ̀ wá ń wárí fún kí ni tiwọn tí wọ́n dá àwọn tó jẹ́ pé wọn ò lè dá èsì bó ti máa wọn ò lè dá ọlọ́run bá àlejò láti ẹ̀fì hàn mí àwọn èbó eríṣiríṣi òun náà ni wọ́n gbìyànjú láti ṣe àmọ́ gbogbo ń tí èbó bá gbìyànjú láti ṣe ìbéèrè tó ńlá káyọ̀ ó máa béèrè lọ́wọ́ ara rẹ̀ pé èbó gan fún rẹ̀ iṣẹ́ ta ni ta ló dẹ́ ìbò fúnra ẹ̀ Allah gbogbo tí èbó bá ṣe ó yẹ kó máa jẹ́ ká tún mọ agbára ọlọ́run bá àlejò ọlá ni kò yẹ kó jẹ́ ká tún ya tètè rí nítorí pé gbogbo tẹ́rú bá ní ẹrú kì í ní nǹkan gbogbo ni bá ní olówó rẹ̀ lónìí gbogbo alamọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ọlá wá débò tó jẹ́ pé ẹrú ọlọ́run lòun náà ọlọ́run bá àlejò ọlá ló dá làákà ìtìǹtẹ lórí ẹ̀ ọlọ́run bá àlejò ọlá ló dá ìwòye rẹ̀ gbogbo tí ń lò tí mi ṣe ọlọ́run bá àlejò ọlá ni pé ah yóò ọ̀dà òun ti bẹ́ẹ̀ gbogbo àwọn tébò wá ń gbìyànjú láti ṣe ìjà àti wá rí kébò ó ti ẹ̀mí rí wọ́n tébò bá lè tẹ̀mí ni àwọn èèyàn bá ti máa kú tébò bá lágbára láti ṣe kíni láti tẹ̀mí life eh, supporting machine táwọn èèbó ṣe oxygen àbí ventilation gbogbo ẹ̀ pátápátá tébò ṣe ẹ̀mí ò tí ì pọ̀ ni tẹ́mi bá gbọ́ life supporting machine tẹ́ fi sí lára kó lè máa sọ̀pọ̀ ti mímí pé kó mọ̀ tààmì fúnra rẹ̀ ẹ̀rí àwọn èbó gbìyànjú débi pé sáàrẹ̀ bá lágbára wọ́n wá sí kìíní kan sí wọ́n wá tó gbẹ̀ sí lálẹ́ tìrìtì sí pé títàmì fúnra rẹ̀ ò rọrùn àwọn fẹ́ sọ̀pọ̀ ti mímí rẹ̀ wọ́n tó wá pé kọ̀ǹpútà kalẹ̀ kọ̀ǹpútà yóò máa wá rí díẹ̀ sí pé hundred percent ìmí o mímí rẹ̀ ń ṣe kíni ń lọ hundred percent tó wá padà yá wọ́n rí pé kíní òun ṣe ń dínkù wọ́n tó wọ́n pé à ah, kí sásìkò tọ́lọ̀ ọba àríkẹ́ ọlábálẹ̀ yóò kú sásìkò bá tó life supporting machine ò ní wúlò mọ́ ẹ̀mí ò life supporting machine yóò ti padà sí zero tó a jẹ́ pé kí ní ẹ̀gá kò ní sẹ́bí kò wúlò tó wáyé kó bá wúlò ní ó yẹ kẹ́ ẹ lè sí ìsì ẹ̀mọ́ yẹn la kí ọmọ wa bẹ láyé kó lọ ọgọ́rùn ọdún kó lọ ẹgbẹ̀rún ọdún kó ti pípa tó bá fẹ́ kú ní òtò kú yá ìta wá ṣe tó báyìí ẹ̀rọ ajá máa lọ ẹ bá ń yọ kí ní òkú rẹ̀ ti máa lọ so a ti pé ọlọ́run bá gbogbo wa bá ṣe lébò lágbára tó ẹ̀ẹ́n tá a bá ní wọ́n ṣiṣẹ́ tó tó dúró pé agbára wọn ó yẹ ká fi tún máa agbára ọlọ́run bá àlejò ọlá sí ni síbẹ̀síbẹ̀ náà ìtọ́lọ́run bá àlejò ọlá fún wọn nínú mímọ́ tó kéré ni wọ́n sẹ̀ ní kárí fún òlé ìté ọlọ́run bá àlejò ọlá wá ní ẹ wá fi hàn mí àwọn tí wọ́n yàtọ̀ sọ́lọ́run bá àlejò ọlá tẹ̀ ń jọ́sìn fún tẹ̀ ń wárí fún kí ni táwọn dá ẹ̀fẹ̀ dá àwọn hàn mí ọlọ́run bá àlejò ọlá wa ní balẹ̀ zọ́ọ̀lì mú nàfi ìdọ̀lá àlè mú bí àwọn alábòsí kẹrin àwọn alábòsí àwọn náà làwọn tí wọ́n pa ọlọ́run ti ti wọn sí àwọn náà làwọn tí wọ́n pa ọlọ́run bá àlejò ọlá tí tí wọ́n mọ dúpẹ́ oore tọ́lọ́run bá àlejò ọlá ṣe fún wa àwọn náà làwọn tí wọ́n pa ọlọ́run bá àlejò ọlá tí wọ́n ń lọ lè wárí fún nǹkan mi lẹ́yìn ọlọ́run bá àlejò ọlá ọlọ́run bá àlejò ọlá ní bálí lọ́ọ̀lì mún gbogbo àwọn alábòsí tẹ́ rí wọn ní ìdọ̀lá ní mùbí ọlọ́run bá àlejò ọlá ní wọ́n bẹ nínú àánú tó fojú hàn ẹ dákun sí àánú wàá fojú hàn nísìnyí nígbà tó ọlọ́run bá sọ ogun tẹ́ tó àwọn tẹ̀ jọ́sìn fún ọlọ́run bá wá ní ẹmú táwọn náà ti wá ẹ̀wà rí mú wá àwọn tó jẹ́ pé ẹ̀yin náà lẹ́fọwọ́ ara náà ara yín hún àbí náà lẹ mú lẹ́lọ́dúgbó <clears throat> ẹ̀yin náà lẹ́lọ́gẹ́gì ẹ̀yin náà lẹ́gbẹ́ ẹwà ojú ṣe kalẹ̀ ẹ̀ tó wá sọ náà àánú tó fojú hàn ní àánú tó fojú hàn nínú àlọ́lọ́wọ́n bá àlejò láǹsọ fún wọn bíi pé gbogbo àwọn alábòsí pátápátá sí ìdọ̀lá ní mòbìn wọ́n bẹ nínú àánú tó fojú hàn tí ò sí èméjì bẹ́ẹ̀. sọ eléyìí ọlọ́wọ́n bá àlejò láti ṣe kí ni ọlọ́wọ́n bá àlejò láti pèlà ká ìwà ni ká fi máa bá gbára ọlọ́wọ́n bá àlejò láti tó ká fi máa báwo láti ṣe gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́wọ́n bá àlejò lá ká fi máa wípé ọlọ́wọ́n bá àlejò lóò ní bùkátà tiwa kò bùkátà sí wa nítorí pé òun náà ló ṣe kíni àwọn alábùkátà sọ́lọ́run náà ló jẹ́ pé gbogbo ń tá bùkátà sí òun náà lọ́lọ́run bá àlejò ọlá fún wa wà á tá fún mímú lè mọ̀tà àtúnwò owó tá ń bí ọlọ́run ọlọ́run á sì fún wa sábàlá wá ka ìdẹ̀ra tọ́lọ́run bá àlejò ọlá ṣe fún wa á lè ka ìdẹ̀ra náà ta kò látara àjẹ eléyìí wá àti lélẹ́yìí tọ́lọ́run bá àlejò ọlá ṣe fún wa àbẹ̀lọ́run bá àlejò ọlá kó mọ́tà sí wálẹ́ni tí ó gbọ́ wà sí tí ó tẹ̀lé àbẹ́lẹ̀ ọba àlejọ́lá ó bọ́lá síwálẹ̀ tí ó mọ̀ òdodo tí ó gbà òdodo lódodo tí ó tẹ̀lé ọlọ́run ọba àlejọ́lá síwálẹ̀ tí ó mọ̀ bàjẹ́ tí ó jìnà sí bàjẹ́ àbẹ́lẹ̀ ọba àlejọ́lá kó ẹsẹ̀ wa nílẹ̀ sísin lórí ìlànà nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam hada wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma wa hamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk